إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

eka hano that is attributable to court olo minyangu to oman then look al amru ashir ile and eh, page 14 anatoya o tikrar ma hasalat min al ilm akono be o eba to repetition isana ka orara doza ini oye sawa'un anyanya bin kana mahfuzan wala wahan aw mafhuman alka buyodan أو مقروءا أو كوي كاولا كان وذلك أقول لأن تكرار شيء ويبا تولسا أن يزيده رسوها وداتني وهي بتاني في الذهن تني رأيلا لك يقول بعض العلماء أوكي أنا با إن أنا يانا كنكا علوم القرآن الكريم أولي أوي القرآن الكريم man hafaza bi sur'a nasiya bi sur'a wannan hada ke hi hausa ha da wili yan ihi haure fi yan da yana ka ha sai agoka ya ha odo sa ba ha na <laughs> wala na le na odo ba tura na ba ba na ihi ha dako man hatama fi hams lam yansa wannan azu qur'an ta qur'an no adwa ba tura at least eh, in five days odo okay or no ya ka so kata kaaban ne ko ne donc yani somin man karara hizzuhu ona man karara hizzuhu ona ba toro hizzan lil qur'an al karim qur'an fi kulli hamsati ayam maratan in each five days do wale ba toro ko nya akfal galib ana hura be ana ka ana hura ana hura bin an an an an hafiz ana hizzuhu yakunu rasihan ka hizan do yepete etere mustaqiran fi zihnihi do hiya petatina eleswan doka fa iza tafaddat ma'luma oke ijo anyi oye ana ko chai fa no honan fa ina tikraruha oko iba tora otorodiduha atoye hura wa tora wal ihbaru biha atoye ka oye karere min asbabi rasuha oko ini sababi ana ka wa me ka ohe pete oba ko ya do ko isono do ko ko izo zina do ko mi ma yuhsinu wa mimma yahsunu dhikrahu fi hadha al-maqam akitana ka ozoza wa ma tama ni na honon ma ja ani nabi sallallahu alaihi wasallam ana sana ka o be hunu wa nabi annahu qol ke patala o ka ke idha qama sahibu al-quran ana be ka o kwete yani o shoje ana ka o qur'an yani o ha fa qara'ahu bil-layl doka inirahun wannan har a tawadu zakarahu dome ka otamayan yani oka inirahun rodu dome ka otamayan wani lam yakun bihi ana ko ma shoje wani lam yakun bihi ana ke omaka yani oma manu ko ta inirahu do manika nasiyahu oka duha yani wani lam yakun bihi nasiya ana ko ma manu ko ta do batura inirahu o odu dome ku hiya dɔk wa warada anna ibn umar o ka dawe ka abdullah ibn umar maka sabid asinin o ku yani some years ana ka ororo fi hibdi surat al-baqara da ka ini o hibdi surat al-baqara o wa ina ne seme agobe o ya ni nyanwu ha ihe ha ama agobe do o mi ko yepete dɔk al-amru hadi ashara ere anato ya oronya nasral ilm onobe o ganiro ehi ok nashara ma sami'ta wa ma qara'ta wa ma fahimta na wai gara isana ka wawo isana ka waka isana ko yo because the taqarrub ila Allah ta'ala da ko bamba in on wa fi me on we o tika gulo na kon ba bana so ma because the tasbit o le mono do ni bamba ka we ka tasbit al ilm ila na we ka we he pete wa nafuna da re mai fani ada waliza agwa tala hazo أباس باتورا إلى سويدا أنك إذا سميتك إذا سميت جوا أو الفائدة سنة كم ما فني ثم أخبرت بها دوبارة ما كايزا زيد أبا داتو أو أمر sorry أخبرت بها زيدا دو كاي زيد أو أمرا أو كوا كاي أمر أو أهل بيتك أوكي أو كوا كاي نيداو ومن تحب تناي كويسي فإن في ذلك okina okay, wa men manafi kasira aba ma fanoro minha inan nasrul ilm o igaro yehi itisa adairatu nafi nafi eh, do me ka ogana yani sekulon ay fanan ya no mukoro nan yani hono ya no mukoro do gana ngu na ba because of ka be unyaro ya no wodo e ka ya da ka ida okino tuje doka jiri because of ka orono أنه هنا وعلى كل من استفاد أبونا يكون شايفا أو بلغته تلك الفائدة في حياتك أبكوت يو أيفنانا إن هاو وبعد ما ماتك أتي أول من نرى شهادته فإنه ينالك مثل أجرهم وبيتو أبيجو تشان لا ينقص من أجورهم شيئا أبا جيهام تشان سنيني الأمر الثاني عشر إلى أن أتوى أولبا كثرة الشكر الله تعالى أقوي مرؤوكم مليا برورو وكثرة حمده aka atoire se ogama that is oy se ogama ya ilman abu mono wa asinya da twen roye ya umuri ore me ka wiwa do ka do ka dimi zuku wa nan ọrụ ka mono oda so do bara honara amma muri wa me no su edo grete qala kilaba ka bu kilaba laka wa fahadisu lahu ibada o ka wale meyo ya wale fom ya wale da zile miba a ko wa da se wa da me da ni a ka na ko wale meyo in form of oisu ko muri awo akila yakun hamuka asa ke obamba an to hadisu an to hadisa bihi nas onobe oy kayo dan o ko fi zalika itiraf o ka ni oy mani me ani itiraf bi fadlillahi alayka ka omo subhanahu wa ta'ala omo bambao yani omo banyo wa il wal iftikaru ilayhi do daika ewe rusi ye nuwo mo na parakara ka mori na man nam ako wal hazr min al ujub do sele wa huni oyu ana na ka bi ka sa ka ma sama wa do masana ka eh wa kullama zadaka allah e eh, wa ka ka sore ka amma sa ke sa wa mono ni kana wono dako wa kullama zadaka allah ilman wa fadlan amuno muri on medato to in ya to ban faksir min shukrullah meroro ina ko muri aba ta'ala on baba no hamdahu no asoga ma fa ina zalika min asbab ziyada ago ka wa ba me o ni sababi on roya ya tinya da to ago ko muri kila in shakartum la azidannakum wa qabo lun numur sana wa ta'ala don da to doka amru salisu ashara ele ana to aho ana to e urata الحذر من تطلع إلى tasdur ila tasdur ana be ois do do sele wana do be careful ini ka we sure ka aka ewa be the center ana ke ile ono ne wa hono ban ben watara us abi ka ewa do be den do we sure ka aka kama ka le ono na ma ka ne no ba ma hore be ne wa be the sources ane ah iwa bo hile sun okifadhalika min azam almubiqat oko yasoni ni sana ka o den woni sana halaka na ko halaka kila wal muawiqat do bi sana ka o be dorun يعني obstacle لطالب العلم يعني كا لطالب العلم يعني كقصايا فلا تنظر متى تجلس على كرسي الصدارة أقصد إليه yẹn mọ nua lórí ka ihe mìíràn yàtọ yọọ nọ ni yàtọ a ihe mìíràn yàtọ dà kẹ mọ akọ ilẹ ọnà nà mọ akọ àwọn ọhún wa ni bal atlubol ẹl ọkà náà yẹ kọsọ yẹ wọtalubol ẹl ọkọ yẹ kọsọ yẹ bá dàfà lọlọhi ta'ala.

wama ta tasaddar ya kwa bi dai kai emire ya hono ban ben wama ta tashayya ho yiru mun ma sibi shehu dare kwa ka shehu so ka fala shakka ana niyatuhunna madhula ka da na jira ka ka ara na yin zan isora ngo ya ni iliyo so ngona fal hazar kull haz okay agwa sele ngo kile su abuzo no da zai ya kiyafu okay al amru rabbi ashar ele anato ehulana rudda fadlu ila ahlihi bubani sana hubani abai ashona ona e kai e, ono ban ida ono wala tolan dok al fallu kulluhu lillah isana e ho ban a ban go mori inna al falla bi yadi lillah awe ban go mori ya yuti ma ya sha do si ni ze dok hadha la iskal fi asanan enye en enye abika o mai fano inni isana jizo ye wadallaka ala amrin jahaltahu da zuwa ira ira yana kai wani arma yayin faruda lahu falli awraka ubanyan wale mareso yani wele agoka manu go au manu me ani ka wadu banya okay yakulu ahlul ilm ana yana gake min asbabi barakatil ilm o ni sababi ana me kiroyo ni res onya baraka ni res waida an taruda al fal ila ahli awka wa banya na kai ne wala toran doka idha afadaka insanu bifaida ana wika ola maifano lele aifananya ni minal ulum inaye fad min shukruhu shukruhu abadan oki aki abo ko pura bezina zanan anani mon mon wele sile dore that is ebe ko kitanki obanyo eh, no daya o so ka you appreciate it dok wa kul fulan do kaka ozan jazahu allah saliha umuriyo shi otoida okay afdaniha wa alkil kibar wal hasad okay afadaniha ko hmm, afadaniha uh-huh that is ifana uh, wa alki uh-huh, that is ifana na do so on ko mulyo na wado that is mulyo na resha ifana ko mulyo so toilet dawa mai dawa mai fanana dan duwe ne ta kibr yani rato katan wal hasad ati ayamukum daga wa kasiran ma yada fo badu nas o ke soro oro ana ko to oro oro o me ka okome an rodil fadli ila ahlihi inni oiba ubani do baya na kai ona wa toran وبحاصة إذا كان المفيد من أقرانه لك especially أنا يكون لنا شايف أنه هنا نحن نوبا نويان يعني نميت نويان ahora me cada aunque vea vea mi visión da ever voy a hunam da cual es que anna hada mental beso el iblis o sea no quiero que acaso no hay ni el vecino y satan y escucha da فرد فضل إلى أهله أقبى إلى ما أبني أنا كبر ترى وأبشر من الله تعالى بما يسرك دوا سيهني من الله تكون ومولي أن نبغى إن صنع رأو دا يوشنك أمم مولي مانك أمم مولي مانك فلا هيدا دوا كسان من الأمر هو مساشرة أكي إلى أناتو أهوه الاستفادة الاستفادة من المشيه مشيه العلم أكون أهي شايف أنه هون أزاكو أوي أولو كنا وهذا متفريط في دروسهم لا سوء جيبان لما إني أهوي كسن أهي ندوك أهي كسن ونبين لك وهذا من أعظم الأمور أصلا بنا إني لأنا كودم بل هو من أصول تحصيل العلم لو إني أجيتي أنا ذا سنيو أهي الاستفادة من المشيه min masahil ilm okay oyi shaifa ni huni oroku ono yen laysa maksura ala ilmihim fahasab okay ba jo chitini ro yen kene bal yataadda zalika ila nazar fi sharif ahlakihim oko na huni oyire obiro obiro banya na kenye wa jamil adabihim ma ala horin ate adabi anaka ada ibleni ememe ibleni anaka odo ememe meri raza adaike it's not about oyidike okene onomede imam ahmad ọma na ya tụ da adike were ɛyɛ na adike wo no ba ɛne ne five thousand ama ɛde ne five hundred kɛ na akyɛn san abɛn na bɔ ɛyɛ sika na eri etiket a imam ahmad ibn hanbal ɔma ma ma ewutɔ da naam lɔka alamuro ahir ɛrɛ ɔde lɛ ma kasrɔtɔ tilawati qur'an karim ɔna bi ka ɔrɔ hɔrɔ a kaa rɔrɔ qur'an wa hadha amrun yuhmiluhu kasiru min ɔkɔ sɔnna bɛlɛ ya ka ye e neglect an ishe wa ọrụ ọrụ nọ na ka akọse wa hakikatun akini da anna kasratu tilawa oyi hura kekewo yani wan hura ba qur'an fadlan an kauniha ibadatun okay ono huna ya kai ki ibadu abe kawa man men wa tazidul insanu mahabbata lillahi ta'ala okay jodo mo na wa hura ba qur'an bo da to ya dan mahabbatu lillahi ta'ala oyi ni oyi shumula na konna ba wa hashati minhu duwa hura nan فإنها مما يزيد في آه، في طلب العلم أكو إنسان أي أكو مدتوي أنا كاي آه قصاي واذكر لكم وصية بالنصيحة أوكي ما ما تمام لي وصية أسمع كاو مبين وان أوصى بها الإمام إبراهيم المقدسي أنا كا إمام إبراهيم المقدسي أو مي تلميذه تلميذه أو مي سودان عباس ابن عبد آه، عبد الدائم لاس أو مي عباس أنا وزي عبد الدائم عليهما رحم آه رحمة الله تعالى أكون يتوان هيبا آيان بمولين فقال إبراهيم لبا أباس إبراهيم وقاي أباس أكثر من قراءة القرآن وهو كارورو قرآن ولا تتركه لا تنابا فإنه يتيسر لك الذي تطلبه على ما قدر ما تقرأ أوكي أبا راو إسانايكا ويشي أبا تو إهوهي نايكا واكا yanu mu ma hora ba toro qur'an no ba me ka ani oda knowledge no akwa kan o me kan izin qala ba da ba da ki faro etu eh, zalika wa jarabtuhu kasir mere ile ono zamani dimira experience anu mo roron fa kuntu idha qara'tu kasiran ijma karoro in qur'an tayassara li min sima'il hadith wa kitabati al kasir o ka do rom do me ini oyo hadith ati oyire chelero yani wa kitabati al kasir وإذا لم أقرأ لم يتيسر أنا كما أبوك القرآن ما يكرر يعني أو ورم رم هذا الله يقول لك نجامك القرآن نجامك القرآن دم يويك يا القرآن أنا مدي أنا وانا ورك يعني تقول دون تقول أوكي فهوري يا بك أو ورطورة بدك يا طالب العلم وأنا كا أو في student of knowledge أن تؤمن بهذا الأمر أن تؤمن بهذا الأمر كون يعني تيتي إن لا يعني take very serious caution إن لا wa an tajtahid masatata do masawore wa mezu mezu fi qira'ati alquran alkarim ina ko qur'an na ko ni ban fa fi zalika ziyadatun ragabatun okay o ga bo me o ba da to ragabatun o ikwe nu ikwe wa quwwatun azima do me ke yani e, o tinje on tinje on yokata baraki yani o resolute on determine peter sale any o dollar yani peter sale or talb any o dollar tsana ka wesi

tahtaju ila fahmi mani ana kaye do need ke da over to ka wa masawri ka wa ka wa understand the two man enye aya ni do mana wa mana kana do ka aya non ya ya ka mis kuma cheki tafsira aya non watamurru alayka kalimat aka were ochere oro oro ko takuna gomidon ana ka onyi ne that is eh hure to hell alayka tahtaju ila fakki ogu iskawa wa hurehi yani wa solve problem na ka na ka o tire non dia ka ma bedo ko ya anyo ah, me anyo ah, tire non me me na ka o oh, me ko ni the exact meaning na ka we si ni ayo ah, no lako watamuru bika masail akdiya o wa me ka wa palahu oro oh, oro inile akida wa fikhiya atire fiki wa usuliya atire usul wa lagawiya atire lugha wa sulukiya ati uzono da je mele wa tarbawi ataipa fayakunu alquran fayakunu alquran dawe ko quran قد فتح لك أبواب الخير كلها أورا نزي أبويضا because of revision do eleke ya ejani do eleke ah ani mo ni me use iron on is that fata to an semen do the fata or semen da ka no me ndo me ka wale do da research dok wal istiksaru min zalik atoy ma ma ni mo sana ro wal istiglal ati duwa ko zige ma o yani duwa utilize ma o a edo ila azimatu talab talibul ilm o ka bon over abane iza ba no ọba ba ne ne oyi ti n jẹ tẹ do wa wa more resolute wa wa more determined yẹn náà yọ náà ké akọsọ yẹ because of uh, uh, your revision of quran or ọyẹ hora kọ quran tilawa to quran fikasi reminal ọt inú mọ ọrọ ọrọ so inshallah ẹ fọn ní ẹni lẹ́yìn fi kí ajẹ́ níbi ẹni náà fifty nine o'clock ọmọ orí ẹsẹ̀.